Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo òṣèré ní ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ ṣe fún àgbéjọpọ̀ wa yìí. Ẹ lè ṣe pé ẹ dá mi sí ní ọ̀nà ìgbà. Ẹ ṣe gan-an. Mo dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ uh, again, uh, a day like this, we might need some for them. Ìdùnnú ló jẹ́ fún mi. Wípé ibi tí wọ́n fẹ́ kí ìlú the wà, ibẹ̀ be ni ó wà. Nítorí wọ́n fẹ́ kí ìlú yìí kó dàrú mọ́, wọ́n fẹ́ kí ìlú yìí kó dàrú mọ́ ìgbà tí mo dé mufti sọ kankan mi ò fẹ́ mọ̀ pé wọ́n rántí one thing ẹ jẹ́ kí n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ orúkọ àwọn àfa ìgbòye ẹni àti àwọn tí wọ́n darí ẹ̀sìn mùsùlùmí àwọn aṣọ àwọn aṣojú gbogbo yìí tí ẹ wá ẹ ṣe mọ́ àti ọ̀gá ọ̀gá wa ní local government ẹ ṣe ẹ ṣe pẹ wá àlejò àkùnmáyà ti lọ bàtà dúpẹ́ lọ́wọ́ òkùnrin àdúgbò rẹ ní aṣíwájú ẹ̀sìn mùsùlùmí ní Ògbómọ̀ṣọ́ àdúgbò lọ́wọ́ òkùnrin ẹ ṣe kan ẹ ṣe pẹ wá àti àwọn fámìlì mi náà kọ́ bá mi ẹ ṣe gbogbo àwọn ọmọ baálẹ̀ arábìnrin pé ẹ ṣe o àdúgbò náà ẹ kú àyẹ̀sìn àti ọ̀pọ̀ gbogbo àwọn àwọn ìlú mo dárúkọ nílé àsìkò náà pé ẹ̀jẹ̀ láti ẹ̀jẹ̀ ṣìnà ìlú àríyá abẹ́sẹ̀ ọlábà àti ìyá gbogbo wa ìyá nílò. Adúgbò lọ́wọ́ gbogbo. Ṣé ní mo lè mo dúpẹ́ lọ́nà lọ́wọ́ náà nínú ẹ̀. ìtọ́kasí lẹ́yìn ọjọ́ ọ̀bí mi ni ẹ̀rọ gbàgbé lẹ́lẹ́ péjọpọ̀ pé ká lọ ṣe ayẹyẹ tí mo dúpẹ́ lọ́wọ́ yìí. but ó tún ṣe pàtàkì fún mi wípé kì í jẹ́ kí ẹ mọ̀ pé because will promise nígbà tí will dé tí mo ṣèlérí fún wa mo lè ṣèlérí tí bá ṣèlérí tó kọ sọ̀rọ̀ nítorí mo fẹ́ kí nípa àwọn èèyàn dùn ọ̀pọ̀lọpọ̀ tí mo mi ló kún ọ̀ṣọ́ pẹ̀tẹ́ mọ̀ mi. Nígbà tí màá ń ṣe ní bí òun ní sọ̀rọ̀ bí ojú òṣèlú mi nǹkan tí ìgbà ní sọ ní òun ní ṣe ní òun ní nǹkan tí ìgbà ní ṣe ní òun ní sọ̀rọ̀ nǹkan tí bá sọ òun mo fẹ́ ṣe lẹ́yìn bá lè wà tí ọlọ́run tẹ̀sán àtìgbà ní àgbàdo là ń ṣe nǹkan tí wọ́n fi ṣe. Ìgbà tí mo dé ìgbà tí mo ṣe àgbéjọpọ̀ pẹ̀lú àwọn mùsùlùmí mo sọ nǹkan kan mo ní equity justice and fairness will always be my watchword nǹkan tí mo sọ ń gbà yẹn mo rí pé mo kàn ní sọ nǹkan tó wà lọ́kàn mi nítorí ìgbà tí mo dé mo wọ́n fún pariwo nígbà àlùfáà àlùfáà àlùfáà àlùfáà ni mi ò ní ìròjìyàn yẹn àlùfáà ìsẹ́yìn ni mi èyí ọmọ lè ṣe fún ọdún méjì ó lé lọ́gbọ̀n ni mo fi ṣe so ayé àjà kò ṣẹ̀ṣẹ̀. ṣùgbọ́n ọlọ́wọ́ àlùfáà mọ̀ ló fi gbé mi láti wá ṣe ọba ọba ẹni tó bá jẹ̀ máa jọba ó mọ̀ pé òun jọba lórí gbogbo òun. ìjọba lórí àwọn mùsùlùmí àtàwọn oníṣẹ̀ṣe ìtẹ́ tí mo jókòó dé yìí lọ ìtẹ́ àwọn oníṣẹ̀ṣe ni. ni gbogbo gbígbé kìsẹ́yìn dé àgbọ̀dọ̀ gbé mùsùlùmí dé. àwọn tí a bá níbí yẹ ẹ lórúkọ wọn ni ṣọ̀wọ́n ogunlọ́lá ni ògùn àwọn sì ń ṣẹ̀ṣẹ̀ wọ́n ṣe. kò sí ẹ̀sìn kankan tó gbọ́dọ̀ fìlì pé ipò yìí ó tọ́ sóun nínú mùsùlùmí àti ìsẹ́yìn kò yẹ kí ẹni bọ̀dì ẹnikẹ́ni ò gbọ́dọ̀ sọ pé àbáyé yẹ ká jẹ́bẹ̀ jẹ́bẹ̀ nítorí ìdìtẹ̀yìn àwọn tí wọ́n ní wọn ò mọ kìrìsìtẹ́nì wọn ò mọ mùsùlùmí ìṣẹ̀ṣe ni wọ́n mọ̀. ṣé ìwọ ni mo sọ ní ẹni tó ní ẹ̀kọ́ sí i so ìgbà tí mo dé tí wọ́n pariwo kìrìsìtẹ́nì nǹkan ọ̀kan kò sí mùsùlùmí ò lẹ́tọ̀ọ́ sí kìrìsìtẹ́nì ò lẹ́tọ̀ọ́ sí àwọn tí wọ́n ní ìtẹ́yìn oníṣẹ̀ṣẹ̀ ni wọ́n. so wọ́n yá wa lò ó ó tọ́ nílò ẹ̀gbọ́n yìí. àìsí ẹ̀jẹ̀ sọ kọ́kọ́ fún yín tí gbogbo àwọn ọmọ òfin àjọ tí wọ́n bá ní àwọn fẹ́ lọ sí mọ́ṣáláṣí ṣé mọ́ṣáláṣí ìbí ìlú tó tí mo bá bá ọkọ rẹ tó káàtì ẹ̀ka làwọn fẹ́ lọ jẹ́ káàtì tó wà ní ilé ìgbà gbogbo wọn ni kò lè gbà wọ́n tó ojú àwọn ó tọ́ ẹyẹ kò láì fara ẹ̀kọ́ ara ẹni tó rẹ pé ẹ̀sìn tó bá ń wo olúkálùkù ni ó ṣe ó mọ̀ gbàgbọ́ tẹ̀lé ó mọ̀ gbàgbọ́ tẹ̀ ó fowó lọ́rùn ọba lọ sí ìsọjà ọba lọ sí ọjà gbogbo àwọn tó ń tẹnu ẹgbẹ́ ara wọn ló wà gbogbo wọn tà owó fowó lọ́rùn nítorí ẹni ẹyin lẹ kúrò ìtọ ohun tẹpẹ ní ìbámu yìí ó sọ yìí pé mo wá bí nǹkan tó ń bí mi nínú òun ní pé. ẹ̀yin mùsùlùmí ń pẹ̀ sí ìyẹn ló ń bí nínú. Àlọ́ bí nínú fún. Èmi tí gbogbo ìlú ìbàdí mùsùlùmí. Ṣé ẹ ní mọ́ṣáláṣí tó lè bá wọn? Ẹ ẹ ní. Ṣé o kò sí kí ló ń bí nínú fún? Ojú àwọn tó yẹ fún láì fara gbà. Kí olúkálùkù kí wọ́n máa ṣe ìgbàgbọ́ wọn nǹkan tí wọ́n gbàgbọ́ òun ni kẹ́kọ̀ọ́ ni nǹkan tí mo sọ nípa ẹ̀ òun náà ló sọ but mo sọ nǹkan fún yín wípé equity justice and fairness mo máa ní sọ pé mo ṣe fún ẹ̀yin mùsùlùmí ìdí tí mo tẹ̀ fi sọ bẹ́ẹ̀ òun ni wípé kí àwọn èèyàn máa ròyìn pé àlùfáà ni ó fẹ́ sọ gbogbo olùdí kìrìsìtẹ́nì tí mo gbọ́dọ̀ bá yí church bó la pọ̀ sí kò sí so ọlọ́run ọba òkè tó sọ àwọn kan di mùsùlùmí tó sọ àwọn kan di mùsùlùmí ló dẹ̀ fi àwọn kan lẹ́kọ̀ọ́ máa ṣe ṣe ó mọ nǹkan tó ń ṣe yìí but kò sí ẹ̀sìn kankan gbogbo wa àgbàgbọ́ nínú ọlọ́run kan wẹ́dà ìpè gánà wẹ́dà ọkùnrin lọ́lọ́ wẹ́dà àwọn ọkùnrin yorùbá ọlọ́run kan náà ni gbogbo alábẹ́ ẹ̀kọ́ ọlọ́run kan òun ló wà tó wà lórí gbogbo tó dá ayé even àwọn tí wọ́n dápà bá sọ wípé ẹlẹ́rìí wọ́n lè sọ pé gbogbo wa la lẹ́sìn wa. tó kò yẹ kí inú bí ẹ̀yìn pọ̀ jù dé ìyàwó wípé kí sẹ́yìn ló jọba tó mùsùlùmí lè rí lọ ẹbí mùsùlùmí wà bẹ́ẹ̀ láti bọ̀ tó ti kí sẹ́yìn bá yẹ kí wáyé ń dùn. kí ló ń dùn ọ́ mùsùlùmí àti sẹ́yìn àwọn akọ́lá bíi wọ́n jẹ́ àwa ìlú yìí kí lè dáa fẹ́ para wa lórí ẹ̀fọ́ àwọn tó ní kí wọ́n lè kí àwọn yẹn ṣe ẹni àbọ̀rọ̀ ọ̀nà tó ní tó ń gbà Ẹgbẹ́ ìsọ̀rọ̀ kan fún mi. Kí eléyìí tí a sọ, eléyìí tí a ṣe léyìí, òun ṣe bọ́sítọ̀pù nígbà tó ń sọ èmi ni mo sọ fún telias mo kọ lẹ́tà sí ibi èmi ò fẹ́ kó wá. báwo ló ṣe máa dé ilé ọlọ́dẹ ẹjọ́ ọ̀pá máa kírun níwájú mi àìjẹ́ ìgbàgbọ́ pé ìrònú kò kí yẹn ọlọ́wà rẹ̀ ló ń sọ. Ìrònú fẹ́ lùzù ni tó mo fẹ́ lùzù ni mo fẹ́ wí ní àgbẹ̀ ìjọba ó lè bẹ̀rẹ̀ lọ́wọ́ yìí. Ó fẹ́ yí ní mi àbí tó ń lọ sí ẹgbẹ́ sọ̀rọ̀ mo gbé mi lọ ilé ìjọ sí mo tó gbé mi lọ ilé ìjọ láìsí nínú mẹ́rẹ̀ ni àwọn náà ò ní tó nínú mẹ́rẹ̀ ẹ̀bùn ìyẹn lè fi ẹ̀jọ́ àbí tó gbé mi lọ ilé ìjọ ó lè gbé mi lọ ilé ìjọ kó wà ní àgbàdúrà tó dúró lẹ́yìn ètò ìgbàgbà tó gbà fún mi àṣẹ ìdúró ńlẹ̀ yọ̀ yóò lè gbé nígbà tí mo ṣàyẹ̀wò àti màá gbé ọmọ ẹgbẹ́ màá gbé ọmọ ọ̀dọ́ mi màá gbé lọ sí síbi ẹjọ́ àwọn dúró làwọn àgbàdúrà àwọn àṣàkùnrin àgbàdúrà. ṣé mo gbé lọ sílé ẹjọ́ tó ní mo fẹ́ lù yìí tó mo fẹ́ lù yìí mo lè gbé lọ ilé ẹjọ́ àbí tó lè lọ ilé ẹjọ́ fún tó ìdí tí mo fi sọ fún nìyẹn wípé kó má wá sí ààfin mi o láti wá ṣàdúrà. nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ tó ń rí bọ́tà ìṣẹ̀lẹ̀ òun ni wípé ààbẹ̀ kí wọ́n sọ wípé àjẹ́ kí tẹ́lẹ̀ àti gbá nítorí àfẹ́ kí wọ́n máa ṣàdúrà mùsùlùmí láàfin wọn. Òun ló dé tó yẹ pé ní ọjọ́ òbí eléyìí ni mo ṣe láti sẹ́lẹ̀bẹ̀tì. Mo fẹ́ congratulate ẹni tí a kò jẹ́ kájọ tó ṣe ìsáàbù because mistake is my own I gbọ́dọ̀ make the day. Ilé ìsọ fún mi ti bá ń ọdún tí mo fi ṣe àlùfáà. Àlùfáà kì í sẹ́yìn jẹ́ ọ̀gá ẹ̀fà ilẹ̀ ìlọ ìkọ́lọ̀ ìwà. Ti bá ń lọ nínú eight of ten ẹ mọ̀ pé mo ti ṣe iṣẹ́ lọ́wọ́ mo ṣe wọ bàbá mi. mo fẹ́ mi sọ mo fẹ́ mi sọ. Tí o bá lọ́yà ìdílé, ó máa ń dúró pé ilé òkè èmi ò lọ́wọ́ sí bí o mọ̀ nípa ìsìn tó bẹ́ẹ̀ bí o mọ̀ nípa ìsìn but àwọn òbí àwọn òbí lọ sí orí púpìtì làwọn máa ń pè lọ sí orí púpìtì ká máa bú ọba àgbo ẹ̀yẹ ìlú mùsùlùmí lẹ́sẹ̀ ìyàwó ṣe. Thank you èyí ṣe ẹ̀kẹ́ sí mi orí tí ọ̀gá yín fi. Kábíyèsí o. Mo ká ẹ̀yìn lọ sí ìdáàbò ìdáàbò ṣe ní nígbà ìyàgbẹ́ ẹ̀rọ ní sọ̀rọ̀ ẹ̀gbẹ́ nígbà ìyẹn àwọn àwọn òṣìṣẹ́ àwọn àwọn òṣìṣẹ́ àwọn òṣìlẹ̀ ìwọ́n náà bá ń ṣe tí a bá ti dé orí ibẹ̀. Àwọn ìgbà kan rẹ̀ náà àwọn àlùfáà kò sẹ́yìn kan wà náà àwọn àṣọ pátákátá o. ṣe ló bọ́ but àlùfáà kò wáyé jẹ́ àlùfáà. Òun dé ibẹ̀ nítorí ibẹ̀ yẹn ní bàbá sọ̀rọ̀ lẹ́nu ọlọ́run ọba tó dá gbogbo wa ìlàfẹ́ ìlàwá ìlọ́wọ́ tí a bá gbé orí ìfìtì. àwọn ọ̀rọ̀ sọ ní orí ibẹ̀ yẹn tó jẹ́ pé ó tàn mọ́ ọ̀rọ̀ tiẹ̀ ni. ó ń ṣe ọ̀rọ̀ yìí pé ibẹ̀ láti wá máa máa bú ọba àná láwọn máa sọ pé ọ̀daràn òun ọba àná. ní orí ilẹ̀ yìí mùsùlùmí ẹni tí ẹ ṣe aṣọ bíyèsí ní ìfún ilé ṣé òun ló bẹ kí n sọ bẹ́ẹ̀ wípé ìgbà tí ń bẹ kí n sọ fún un pé ẹgbẹ́ bá ní tó máa máa darí ẹ̀sìn ní ààfin wa parapò yìí ló ń ṣe láti jọ ìgbìmọ̀ ìlú parapò iṣẹ́ ẹ̀kọ́ nìyẹn àníjì máa tó máa máa ṣe fún wa tó jẹ́ máa máa jẹ́ aṣojú mi ọ̀pọ̀lọpọ̀ ìpàdé àwọn ayẹyẹ oríṣiríṣi ló máa ń pè mí sí ẹni tó máa máa jẹ́ aṣojú mi láti ṣe. every everything that happens in the Muslim community wọ́n rí bíbẹ̀ ẹni tó máa bẹ bí aṣojú mi. Ọ̀pọ̀ fún sórí orí tí owó ò bá lọ kọ̀ọ̀rọ̀ àbùyá lọ ọ̀gbìn ló máa jẹ́ aṣojú mi. Nítorí a ti wà ní ẹnu kiri yìí àdéhùn títí títí láti fẹ́ báyìí ààfin yìí ó láti ní àṣojú ó láti ní ẹni tó yẹ pé every friday àgbààgbà mi aláti ní ẹni tí ó ń jẹ́ àṣojú wa láti tó jẹ́ pé bàbá àti mọ̀ pé every friday ẹni ìlú máa ní ìlú àtẹ̀wé wa tí bá ní ẹnìkan tó bá fẹ́ kí àwọn mùsùlùmí wá gbàgbà fún ẹni tí máa mú ẹni tí máa lò.